إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة الضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún olúwa ọba wa jalla wa ala àtọ̀rọ̀ ìkẹ́ àti صلى الله عليه ọlọ́run ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lóòrọ̀ tù ní kòná ni tíra fa dr abdulazeem badawi wọ́n sorúkọ tíra náà ní alwajizu fi fiqh sunnah walkitabil aziz àkọlé tí a ó ti bẹ̀rẹ̀ láwùrọ̀ yìí ó náà ni wàjibátu sọ́lá a ò bá gbàgbé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti kọjá a ti kà nípa àwọn ṣùrútù sọ́lá àwọn májẹ̀mú bákanáà aka arkanu sọ́lá àwọn orígun oorun yìí a ó tẹ̀síwájú láti ni wọ́n ń pè ní wajibatu sọ́lá ní ìlànà mazhaba àwọn tí wọ́n lo arkan àti wajibat wajibat ní báyìí lédè ní túmọ̀ náà ni pé àwọn ọ̀ràn ayàrún ṣùgbọ́n àwọn àfáà mi wọ́n lo fara'idu sọ́lá àti súnánù sọ́lá ibi táwọn àfáà pè ní arkan abin gbolin arkani ye mbe ninu awon onimazaba abawon a'imma ti won pe ni fara'id yani pe awon oran aya ibi ta wa lo wajibati fun awon wa ni sunanu sala ama ama nti won gba lori pe lawon wajibati sala bawon sunanu sala onani awon kankan ti pe teyan ba fi kale lori irun eyan o san itara fun itara wa fun tá a bá arkanu sọ́lá ẹni bá ti arkanu sọ́lá tó kalẹ̀ bá korígun kan kalẹ̀ nínú àwọn orígun oorun kò sí ìtanà kó yóò mú nǹkan yẹn wá síwájú kó tó ṣe ìtanà tó bá yẹ kí ó ṣe ṣùgbọ́n àwọn wàjìbátù sàláàtì àwọn míì bẹ̀m̀bẹ̀ tó pé tí yẹn bá fi kalẹ̀ èèyàn ò ní mú wá àmọ́ yóò ṣe ìtanà lápèjúwe ẹja má pèjúwe kan wá mẹ́rin irú irun tó bá ní àtàṣáhùd méjì èèyàn kíráká méjì ó yẹ kó jókòó kó ṣe tashahud kó tó dìde fún rákà ẹlẹ́ẹ̀kẹta àmúwá gbàgbé kò jókòó fún tashahud àkọ́kọ́ yẹn bó sì dìde fún rákà ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tó bá ti dìde dúró kó tó rántí kò bùkátà kó padà sí ìjókòó má níbẹ̀ yẹn ó fi kalẹ̀ salat súnà náà àwọn tó pè bí wọ́n ti wá níyàpẹ̀ ẹnu láàrin ara wọn lórí àwọn kan tẹ́pẹ̀ ní arkanu sala tẹ́ pé àfá ohun wa wọ́n papọ̀ níbìkan níbìkan níbòmí àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá ó yàtọ̀ sí ara wọn bẹ́ẹ̀ náà ló ṣe rí nípa wàjìbátù sọ̀lá àfinà so afá ní àwọn láwọn àwọn alákọ̀ọ́kọ́ gbólóhùn Allahu Akbar máa ṣe tàbá kúrò ní ibi ìfẹ́sí kan sí ìfẹ́sí kejì takbiratul hiram àti máa rúkúnù ni ọ̀rọ̀ àyà ni tẹ́yìn mú wá ní bẹ̀rẹ̀ gbogbo àwọn takbirati tá a máa ṣe fún àwọn ọ̀run yòókù àmì àwọn oríkè yòókù àmì oríkè kọ̀ọ̀kan yòókù rúkú gbogbo àwọn tẹ̀gbìr tá a máa ṣe láti fi gbéra láti ààyè kan sáàyè kejì ìbẹ nínú àwọn wajibatu sọ́lá wa qawlu sami allahu liman hamida rabbana lakal àti gbólóhùn sami allahu hamida tá máa ṣe tàbá fẹ́ gbórúkú láti rúkú lọ sókè àti gbólóhùn rabbana lakal hamd nígbà dúró tán kílẹ̀ rí lórí eléyìí عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يركع سيدنا أبو هريرة رضي الله عنه وني ní الله صلى الله عليه wà áàlì wàsọ́là ń jẹ́ni tó ṣe yí pé tó bá dìde láti kírun ẹni ima ṣe tekbir hina yakum nígbà tí bá ń dúró nígbà tí bá ń dìde yani pé ngoto bá ṣe dúró yó ṣe tekbir thumma yukabbir hina yarka lena yó ṣe tekbir nígbà tó bá ṣe ruku tekbir tí ó ṣe nígbà tó dúró yẹn ire yin tekbirat li ihram àti ma ìdájọ́ rẹ̀ ipe rukunu ni agboro mo ṣe tí ó bá ṣe kò sírun ama hina yarka yani pé ngo bá ṣe ruku yo ṣe tekbir yo ṣe allahu akbar ثم يقول لين يو صباي سمع الله لمن حمده يسبل سمع الله لمن حمده يعني pé Ọlọ́run bá gbọ́ ẹni tin yin nígbà tó bá fẹ́ boru kúrò ní ruku hina yaqum ina yarfa usulbahu min raka nígbà tó bá fẹ́ gbé ẹ̀yìn rẹ̀ naro ibi ruku yẹn ثم يقول وهو قائم لين يو صباي nígbà tó bá ti dúró tán tó wà ní ìdúró rọ́bàná lákàlham ẹni pé gbólóhùn rọ́bàná lákàlham nígbà bá dúró tán yóò sọ gbólóhùn yìí àti sàlàyé sẹ́yìn gbólóhùn ilé wà láwọn oríṣiríṣi ọ̀nà ó lè jẹ́ rọ́bàná lákàlham bá fàṣẹ mú wá mí báyìí rọ́bàná wà lákàlham tó bá wù wá ìgbà míì gbogbo ìtìyẹn bá wílẹ̀ náà ló ní ẹ̀rí ثم يكبر حين يهوي لنا يوا التكبير يسبح الله اكبر nígbà tí bá ń lọ le yahwi ila kun bá ń lọ láti lọ forí kalẹ̀ thumma yukabbir hina yarfa rasahu bakana yutisi Allahu akbar nígbà tí bá ń gbé orí ẹ̀ sókè ìyẹn láti sujud thumma yukabbir hina yasjud laina yutisi Allahu akbar nígbà tó bá fẹ́ forí kalẹ̀ lẹ́ẹ̀kejì thumma yukabbir hina yarfa rasahu bákan náà yóò ṣe takbir nígbà tó bá tó fẹ́ gbé orí ẹ̀ sókè lórí sùjúdù yẹn thumma yaf'alu dhalika fi salati kulliha lẹ́yìn àwọn takbir yìí àbí tá a sọ yìí yóò wá ṣe gbogbo ẹ̀ lórí gbogbo òórùn rẹ̀ bó ṣe ṣe ní rákà àkọ́kọ́ náà ni ó ṣe lórí rákà kejì àti gbogbo rákà tó bá fẹ́ kí lórí gbogbo òórùn rẹ̀ thumma àfáàní hatta yakdiyaha títí tí ó fi wá parí ìrùn yóò ṣe máa ṣe àwọn gbólóhùn tá a ti ṣàlàyé sẹ́yìn yóò máa ṣe gbogbo ẹ̀sìn tó fi parí irun wa yukabbir hina yakumu mina tintaini ba'da al-julus lẹ́yìn náà yóò tún wá ṣe Allahu akbar gbólóhùn takbir yẹn yóò ṣe nígbà tó bá kírun rákà méjì tó wá fẹ́ dìde fẹ́lẹ̀ kẹta ń gbó kí rákà méjì yóò jókòó sí tashahud tó bá fẹ́ dìde fẹ́lẹ̀ kẹta yẹn yóò tún ṣe takbir yẹn wa qad qala sallallahu alayhi wa bẹ́ẹ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam ti sọ náà rẹ̀ báyìí pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì rí ní ibùn sí so bolu anábì yẹn olówó sọ gbogbo nǹkan tánàbì máa ṣe lórí irun ló sọ àwọn èyí tó jọ́ràn àyàn ló sọ dọ́ràn àyàn fún wa àwọn èyí tó jẹ́ súnà ló jọ súnà fún wa àti gbogbo àwọn yókù náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ rí olóso gbogbo ẹ̀dín táwọn náà gbọdọ̀ sí tàbá fẹ́ kírun wa wàkọ̀dẹ̀ amara bí dáàrí kalimuse asọ́látàhù bákanáà anábí pa ẹni tí ń kírun tí ò kírun dáadáa ni anábí pa láti àwọn nǹkan tàbí sàlàyé sẹ́yìn fọ́kọ́l anábí wá sọ wípé ináhù látẹ̀tí mu sọ́lá dájídájú irú olè tí ìpé o lè áhàdì mílíọ̀nù náà fẹ́nìkankan ní ọmọ ènìyàn irú Fayada alùwòdó a yáà ní mọ̀wàdé àhù títí tẹ́yìn yóò fi sàlùwàlá tí ó sì bí àlùwàlá yẹn síbi tí ẹkú gbé sí yẹni pé yóò sì àlùwàlá yẹn dáadáa bó ṣe ẹkú sàlùwàlá yẹn yóò sàlùwàlá yẹn yáà ní mọ̀wàdé àhù thumma yukabbiru lẹ́yìn náà yóò wá sí takbir yóò sì Allahu akbar wa yahmadullaha yóò sì yìn ọlọ́run lógo azawajal wa yóò sì ní fún ọlọ́run wa yakra'u bima sha'a min al-Qur'an yóò wá ké nǹkan tó bá fẹ́ nínú al-Qur'an thumma yaqulu Allahu akbar lẹ́yìn náà yóò wá sọ gbólóhùn Allahu akbar thumma yarka lẹ́yìn náà yóò wá rúkú hatta tatma'inna mafasiluhu títí tí gbogbo àwọn oríkèríkè ara rẹ̀ tí ó fi farabalẹ̀ yẹni pé ń gbọ́ rúkú yẹn àwọn oríkèríkè rú farabalẹ̀ lórí rúkú thumma yaqulu sami Allahu liman hamida bákan náà yóò tún wá sọ gbólóhùn sami Allahu liman hamida yẹni pé ńgbà tí ń gbórí kúrò nírùkú hatta yastawiya qa'iman títí tó fi dúó dáadáa tó fi dúó déédé ní ìdúó yẹ dúó dọ́gbandọ́gba nídùú thumma yaqulu Allahu akbar bákan náà sọ gbólóhùn Allahu akbar thumma yasjud lẹ́yìn náà yóò fi orí kalẹ̀ hatta tatma'inna mafasiluhu títí táwọn oríkèríkè ara rẹ̀ náà tuntun farabalẹ̀ ثم يقول الله أكبر ويرفع رأسه بكنا يتصبل الله أكبر يرى سكي حتى يستوي قائدا tí ó fi jókòó ní déédé yẹni tí yóò fi dọ́gbandọ́gba ní jókòó yẹ tó bá jókòó yẹ yóò jókòó ní déédé ń dáadáa summa yaqulu Allahu akbar bákaná yóò sọ pé gbólóhùn Allahu akbar summa yasjud hatta tatma'inna mafasiluhu bákaná yóò forí kalẹ̀ lẹ́lẹ́kejì títí gbogbo àwọn oríkìríkì ara rẹ̀ yóò tún fi ara balẹ̀ thumma yarfa'u ra'sahu fayukabbir lẹ́yìn náà yóò tún gbé orí ẹ̀ sókè yóò tún sí Allahu akbar yóò tún takbir fa idha fa'ala dhalik faqad tammat salatuhu tó bá lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí irun rẹ̀ ti pé yẹni pé ó ti kírun yẹn léyìí tó péye nìyẹn bó àdísì mùsí àsàlátàhù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá máa ń sọ̀rọ̀ fún wa nípa bá àṣẹ kírun hadith ẹ̀ náà máa fi ṣe umda náà ma fi ṣe ìtọ́kasí arákùnrin tó wọ mọ́sálásí ó bá nàbí mọ́sálásí ó wá kírun anábì wo bí ṣe ń so ń gbó kírun yẹ kò fún àwọn irun yẹ àwọn oríkèé kọ̀ọ̀kan ní wọn ìgbà tó tán ní lọ èyí tó kí yẹn kìí ni ó bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó wá sọ pé mi ò mọ bí mo ṣe kí ìrìnàjò báyìí lọ lànàbí wa bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún ló wá kọ́ ní gbogbo bá ṣe máa ṣe lórí kíkọ́ kan òná máa pè ní hadisi mùsẹ́ àṣàlátù ìkẹlẹ̀ kejì sáfàmúwa lórí talákọ́kọ́ yìí àwọn oríṣiríṣi nǹkan tó kà fún wa mẹ́ pọ̀ ó kà gbé sọ́ndà ẹyọ ni àmọ́ nọmba tú ẹlẹ́kejì tó mú wa mí báyìí òun náà ni atashahudul awwal àtáyà ti talákọ́kọ́ ìyẹn tó bá jẹ́ pé irun tó ní tashahud méjì ni tashahud tàkọ́kọ́ òun náà ń bẹ nínú àwọn wajibatu salat ẹ̀rí lórí ẹni wípé anibun Mas'ud radiyallahu anhu qala wọ́n gbọ́ látọ̀dọ̀ abdullahi ọmọ Mas'ud ìyọ́nà ọlọ́run kú máa bá wọ́n sọ báyìí pé sallallahu alayhi wa sallam on sọ noro wọn ka báyìí pé idha fa'altum fi kulli rak'atayn tẹ́ bá jókòó lórí gbogbo raka méjì méjì tẹ́ bá ńkí lórí run faqulu atahiyatu lillah wa salawatu wa tayyibat assalamu alayka ayuha an-nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin ashhadu an la ilaha illa allah Kwa wa ashharu anna muhammadan abduhu wa rasulu bulu atayani ninu awon idan leko ti koja lo asala yi fun aye pe awon bulu ataya yi o wa ni orisirisi gbogbo eyi ti ba ke ninu e lori irun na lo se dede ni won agba to ba ti je pe awon egba wa tun fi ese nile ni a ti saraye fun wa ni opolopo ogba tun pe anabi ni tẹ́nì kọ̀ọ̀kan yín bá jókòó lórí rákà méjì méjì lórí irun kọ̀ọ̀kan náà ni pé ẹ máa ké àtàáyá ẹ máa kagbónú àtàáyá àtàṣíyàtò lè láà náà pé gbogbo kíkí tó dáa jùlọ táà lè fi kí ẹlòmíì àfọlọ́hun subhanahu wa ta'ala wàṣọ́láwàtù wọ́n náà ní gbogbo gbólóhùn àṣàlátù tí ń túmọ̀ sí ẹ̀yìn táà máa fi yin tí ó sẹ́ni kankan tá a lè fi yàn fọ́lọ́hun tí ó nírú àfọ́lọ́hun subhanahu wa ta'ala bẹ́ẹ̀ àtọ̀ gbogbo nǹkan tó má tó dáa tí ẹ pé àtọ́lọ́wọ́ bá ní subhanahu wa ta'ala assalamu alayka ayyuhan nabi aláàfíà ọlọ́run kó máa bá ìrẹ́ ànábì wa rahmatullahi wa barakatuh àti àánú tọ́lọ́hun táwọn sàbí máa ń ṣe assalamu alaika àmọ́gbà tí ò sí láyé má tí wọ́n máa wí náà ni pé assalamu alannabi wa rahmatullahi wa barakatu lẹ́yìn náà assalamu alaina aláfíà ọlọ́nkú máa bá wa náà wa ala ibadillahi salihin àti fún àwọn ẹrúsìn ọlọ́run tó jẹ́ ni dáadáa aláfíà ọlọ́nkú bá wọn náà ashhadu an ilaha illallah mun jẹ́rìí pé kò sẹ́ni tá gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yìí àfọlọ́hun wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu bákan náà mo ń jẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa alihi wa salam ẹrú rẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni anabi wa ni thumma liyatakhayyar ahadukum lẹ́yìn náà kẹ́nìkan ni yóò kó wá ṣàìsà àdúà tó bá wù fàlẹ̀yẹ́dẹ̀ ọ̀bíhì rọ́bàhù kó wá pé olúwa ọba rẹ̀ pẹ̀lú àdúà yìí azawajal yẹni pé kó ṣàdúà lẹ́yìn àtàyà irú àwọn ẹgbàwá yìí àtẹ̀gbàwá míì làwọn àfáà tó sọ wípé àti àtàyà àtàlákọ̀ọ́kọ́ àti tàláẹ̀kejì náà lálẹ́ ṣàdúà ìbẹ̀ nínú àwọn àfáà tó sọ wípé àdúà ṣiṣẹ́ lórí irun lórí àtàyà àtẹlẹ́ẹ̀kejì ni àbí àtàyà ti ti gbẹ̀yìn

kó wá sa ẹ̀sà àdúà tó bá wù kúkú lúwọ́ bá rẹ̀ pẹ̀lú ẹ̀ so àti àtàyà àtàkọ́kọ́ ni àti tẹ́lẹ̀ kejì ni wọ́n bọ̀ wá láyé láti ṣe àdúà níbẹ̀ ètò kẹsẹ̀lẹ̀ ní pé tí ìmáàmù bá ti ṣetán tó ti dìde àwa tá ń tẹ̀lé ìmáàmù à ní kalẹ̀ ká ń sàdúà àà tí ìmáàmù bá ti dìde gbogbo tá bá tàyà ti tó àwa náà ó dìde tẹ̀lé ni àmá tí ìmáàmù bá ti dìde wàlà àlà òun náà ń sàdúà ni àwa náà ó máa sàdúà nígbà tá bá ti parí àtàyà ti tiwa tó bá jáwà nìkan là ń kírun àyànná fílà àbá kí àtàrà àtàkọ́kọ́ tán a lè fi àdúà níbẹ̀ ṣùgbọ́n àwọn àdúà tá a ṣe ní bíbà yìí àdúà tá a máa ṣe lórí àtàrà àtàrà kọ́kọ́ òun ká ṣe àṣàlátù fánàbì nígbà bá débi tabaka débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa Rasulu a wá ṣe àṣàlátù fánàbì ìyẹn tí ìmáàmù bá ti dìde àbáwà nìkan là ń kírun lẹ́yìn náà a wá ṣe àdúà tó bá wù wọ́n ṣùgbọ́n àdúrà tánàbí ní ká wá sọ níbi àwọn kankan Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr àti ti dé parí ohun lórí àtáyà ti gbẹ̀yìn nìkan láti máa ṣe ìmá kó jẹ́ pé ìrun àṣùbà tó pé àtáyà àmìnà àtàṣáhùdù kan náà ló ní láàrin ti gbẹ̀yìn rẹ̀ وقد أمر به نبي صلى الله عليه وسلم المسيء صلاته àtẹ̀ṣáhùn níta sọ sókè yìí anábi paláṣẹ ẹni tí ń kírun tí ò kírun rẹ̀ dáadáa fàkọ́ọ̀lá anábi wa ní ìdájẹ́ lásìtàfí wáṣì sọ́lá tó bá jókòó ní àárín irun fatima inna lẹ́yìn náà rípọ̀ jókòó dáadáa farabalẹ̀ lórí jókòó yìí wàftarish fàkídáka alìyúsọ̀rọ̀ kọ́ wá tẹ́ ìtàn rẹ̀ tòṣìṣílẹ̀ tó mọ̀ tẹ̀ṣáhàdì

òun náà ni pé itan ọ̀tún wa àátẹ́ kalẹ̀ àwà títí ni àánàrú ẹsẹ̀ òsì wa ìjókòó tá a máa jókòó ni lẹ́nà ìtàn ìtàn á ṣe báyìí yàní àjókòó lórí eléyìí àwà sí ẹsẹ̀ wa báyìí eléyìí ni ìjókòó tí ẹ ká máa jókòó lórí gbogbo òun tó bá ti jẹ́ ká méjì méjì ọ̀pọ̀lọpọ̀ máa ń jókòó báyìí wọ́n jókòó báyìí àbí eléyìí ò bá mu lóòkẹ́sẹ̀ kó bá èèyàn jẹ́ àmẹ́yìn ò àbí gbogbo ìjókòó mi tí ẹ bá jókòó tó bá ti yàtọ̀ sórí ìjókòó yìí lórí ìrun rákà méjì èyàn tẹ̀lé súnà tànàbíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lórí ìdẹ̀yẹn kéṣù kó bàrún wa jẹ́ àmá gẹ́gẹ́ bí áàlì súnà kàtó ẹka mójútó láti máa gbèjì láti máa tẹ̀lé ni wallahu ala tó afáwa ni ẹlẹ́ẹ̀kẹta ó ní wayajib ẹni tó bá fẹ́ kírun tó bá fẹ́ kírun kó kí ni kó sutura wọn náà ni pé kó ṣe gàgá táwọn èèyàn kì í lè gbà wájú ẹ̀ eléyìí kìí pé nínú òrùn ló wà ni a gbọ́dọ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ ìrun ni yẹn ni sutura síwájú rẹ̀ tẹ́yìn ẹ̀kọ́ òfin lè gbà wájú ó ní sámúnà olùmọ̀rọ̀ra tí ó máa kọ dí kẹ́nìkan ó kọjá níwájú ẹ̀ wàtàkùfà bá sọ̀rọ̀ yàní ojú ẹ̀ nígbà tí ń kírun yẹn ojú ẹ̀ yóò wá wo ibi tí ń bẹ lẹ́yìn sutura yẹn kò ní gbójú ẹ̀ sókè kó máa wo àbí kó máa wo ẹ̀yìn sutura yẹn lẹ́yìn àmín ojú ẹ̀ yóò máa dúró sí nǹkan tí máa ń bẹ ní ẹ̀yìn sutura yẹn wàlá Allah yàní tó ń sọ mí báyìí náà ni pé ojú ẹ̀ yàní yóò gbé ojú ẹ̀ síbi tí ó fi orí kan ó sì lè túmọ̀ sí pé ojú ẹ̀ náà yóò tún máa wo nǹkan tó wà ní ẹ̀yìn sùtúrà yìí so in case ẹnìkan bá fẹ́ kọjá tí ó sì lè kọjú láti má kọjá ní ẹ̀yìn sùtúrà yìí wallahu alam ẹ̀rí lórí eléyìí náà ni pé an Sahali Abi Hasma qala qala rasulullahi sallallahu alayhi wa idha salla ahadukum falyusalli ila sutra waliyadnu minha la yaqta ash-shaytanu alayhi salata àwọn gbọ́dá sọ́dọ̀ sáàl ọmọ àbí hasma wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ báyìí pé tẹ́nìkan ní oyin bá kírun fàlìyìsọ́lì ilà sutura kó yá kírun kó sì sutura kó gbé gàgà síwájú wàlìyàdùnú kó wá súnmọ́ sutura tí ó fi wá já sí pé ṣẹ̀tọ́n kò ní lè já irun rẹ̀ torí pé tẹ́yìn ò bá ṣe sùtúrà nínú àwọn ọ̀rọ̀ míì tá a padà tó sàlàyé níwájú àwọn nǹkan kan míì ń bẹ tó ṣe pé tó bá ṣẹlẹ̀ sí ni tí yẹn ń gbà tí yẹn kírun yẹn ó lè bàrún èèyàn jẹ́ alàlà àkáǹtì àwọn afáfọ́ lórí ẹ̀ ni pé tí ò bá ti ẹ̀bàrún èèyàn jẹ́ yóò dín oore tí yẹ kí yóò lè nípa irun yẹn kò yẹn pé tí yẹn bá kírun tí ò sí sùtúrà wájú yìí tẹ́nìkan wá gbọ́ ẹ̀ kọjá أرني عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وبلغ عبد الله أما عمر ينالون كما با مجيجي وني اوجيشي اولون كي كي اتول اولون ما با لا تصلي الا الى سترة اي غودو كيرون ايافي كي سترة اي غودو كيرون ككان ايافي كي كيرون سترة لا ولا تدع احدا يمر بين يديك ما تسيتي ككاله kó gbọ́wájú rẹ̀ kọjá yẹn ni pé gbà tó bá ń kírun mọ́jìkẹ́ni kó gbọ́wájú rẹ̀ kọjá fàín àbà ẹnìkan fẹ́ kọjá wájú rẹ̀ ọwá kọ̀ bí pé kó mọ́kò gbọ́wájú rẹ̀ kọjá tó bá wá kọ̀ tó fẹ́ gbọ́wájú rẹ̀ kọjá lé tipátipá fàlẹ́yọkọ̀ sílùhù kéyìn ó ẹni bẹ́ẹ̀jà yẹn ni pé mọ́gbà fún gbogbo tí ó bá gbà tí òfin gbọ́wájú rẹ̀ kọjá náà ní kọ́ fún fa iná máa hù lọ́kọ̀ rí torí pé irú ẹni bẹ́ẹ̀ ṣe tọ́nù ń bẹ pẹ̀lú ẹ̀ èèyàn kírun nísìn ó ṣe sùtúrà ẹnìkan wá fẹ́ gbọ́wájú ẹ̀ kọjá kẹ́yìn ọmọ gbà fún har anábì ní kíyìn bá rú ẹni dẹ́ẹ̀jà irú ẹ̀ ni ìgbà míì ọmọ kéékèèké tí ẹ bá fẹ́ kọjá wájú èèyàn èèyàn wá ń kọ́ yóò sì máa sunkún sì máa lagidi ìdòlẹ́yìn kíyìn ó fà kíyìn ó fà gba ẹ̀yìn rẹ̀ kọjá tó bá já gbàlagbà náà ni kíyìn ó kọjú nítọ̀hún bágbára èèyàn bá fi ọ̀tọ́ anábì ní fálí yọkọ́ ti kíyìn gbára àà ah, ah, ó náà ní pé gbogbo agbára ta bá ní lásìkò ẹlòmí lágbára tó bá lágbára jù wáyọ tó bọ́wọ́ wájú nù tó kọjá ti tiẹ̀ kò sí nǹkan tá a fẹ́ sí à níjànú ká lọ́mọ bá gbá ìkúùkù ìtẹ́lẹ̀ yìí ń sàlàyé fún aná ní pé gbogbo bàbá sí lágbára tó àkọ́dì tààfin ní kọjá tó bá lágbára jù wá lọ àfikalẹ̀ àwa ti ṣe tọ́lọ̀ fún wa lágbára ìyókùkù sí orí ìtìtì ẹ̀ so ẹni tí ó bá fẹ́ gbọ́wájú èèyàn kọjá gbogbo tó bá wù ó lè jẹ́ àgbàlagbà ni ọmọ kékeré tí ẹ̀wọ̀n ń kọjú tí ò wá fẹ́ gbà ó túmọ̀ sí pé ṣètọ́nù fẹ́ lórú ẹni yẹn láti kó àyẹ̀ bá ìlú èèyàn ni wàlẹ́kùn sọ. ẹni tó yẹ pé èèyàn jọ kọjá àmì èèyàn jọ ń dá ìgbẹ́ òun fẹ́ kọjá èèyàn náà jọ kọjá lórí ìrìn èèyàn ti wà lórí ìrìn àmọ́ èèyàn jọ ń dá lórí ìrìn torí ọwọ́ èèyàn náà dúró ni àmọ́ bàtà tó fẹ́ kọjá yẹn náà èèyàn náà try láti fi pẹ̀lú ọwọ́

òun náà fi wá fẹ́rí àti wípé ẹlòmí ń bẹ kò nímọ̀ nípa àwọn nǹkan tí a ń ká wọ̀nyí so kó mọ̀ jẹ́ kí ó ṣe fún yẹ tó ló fi wá fẹ́rí àti pé ah, kí ló ṣe ẹni yìí ẹni yìí ń bínú ni àbí ìtòjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan á sí kò lọ ó kẹ́sì mọ́ ẹni tí kò ní kọ́ra wọn kí láàmú ó jáàmù sọ bí tó wá di ariwo. kí ló fẹ́ mu tí ó dì máa yàn. kókó oṣù àtọ́rù màá hmm. tún bọ̀ sí báyìí ó tún ṣe eré ẹ̀fọ́ lẹ́lẹ̀ ìgbà tó wá dìde wá dìde kò kọjá kọjá wá dìde ó fa ọ̀nà kẹ̀jì mọ́ ìgbé ah. kọjá dẹ̀. eléyìí títí ẹ̀ tó fẹ́ lágbára gbogbo ọ̀nà tí ẹ̀ bá tẹ̀yìn bá rí láti fi já owó ẹ̀kọ́ náà ni àmì yìí tún wá wo kinní kan sẹ́ni tó wà pẹ̀lú làákàyè rẹ̀ irú ẹni tí ó ṣe báyìí tó wà pẹ̀lú làákàyè rẹ̀ oríṣiríṣi èèyàn ló wà tó kò sí èèyàn méjì níbi ìṣègùn yẹn náà ni kò sí gbogbo ẹni tí máa ti ń bá yẹn la nǹkan kan báyìí kó fẹ́ pé kò sẹ́ni kò ṣe tọ́ náà nílò kò sí èèyàn méjì àmẹ́yìn ó wo sẹ́ni wà pẹ̀lú làákàyè rẹ̀ because atúnwá dì mẹ́ni tí ń kírun yóò tún look somehow in a nutshell sir

jíjẹ náà ní pé kó gi lọ́wọ́ kó fọwọ́ kọ́ di tí ó bá sì ti gbà tó kó mọ bá ń rẹ lọ Allahu a'lam wa alaikum salaam hmm. ah, ní o mojú sọ́lẹ̀ kan mojú sọ́lẹ̀ kẹrẹ ní pé a ní ṣùgbọ́n tí wá náà ní pé ká kọ́ di ẹlùmí ìbẹ̀ lágbára jù wá lọ lọ́wọ́ aláfẹ́ bàjẹ́ kan ló fìyà jẹ wá àríwẹ̀ ẹ̀kọ́ ni so títọ́ náà ní pé ká kọ́ di tó bá gbà tí ò bá sì gbà ká fi lẹ́lẹ̀ ẹlùmí lágbára jù yọ lọ ọwọ́n kó sànù wà in tí ó mú gbogbo kíní ó náà ní pé tí gbogbo wa bá nírú ẹ̀kọ́ àmá ìní situation tó pé ẹni tí ò nímọ̀ nípa rẹ̀ ó ní gbogbo orú nǹkan wọ̀nyí àmá àní máa bájà lórí irun ní ìbájà kí à ń yọ kúkú sí rẹ̀ ni wallahu a'lam Ìgbẹ́ tó dì mọ́ ètò dì ẹ̀tọ́ fẹ́ kọjá wájú rẹ̀ òun tó náà pé a

tó bá gba wájú àárín èèyàn tí nǹkan tí èèyàn ṣe fi wájú tó bá jẹ́ ẹ̀yìn rẹ̀ ló gba ẹ̀yìn ó lè gbẹ̀yìn rẹ̀ náà kó mọ́ bá gba wájú èèyàn ti gbé nǹkan yẹn sílẹ̀ so láàárín ẹni tí ń àti nǹkan tá a gbé síwájú yẹn láàgbọ́dọ̀ gbà kéèyàn gba ibẹ̀ kọjá kìí sẹ́yìn nìkan kódà kó ṣe kó ṣàkóso pé nǹkan ọ̀sìn ni gbà kó gba wájú ẹ̀ kọjá ń padà bọ́ àkà ibi tí gba wájú ànábì tánàbí ò gbà fún fún ẹran yẹn má ògiri tó fi

ẹ̀m̀pẹ́ ńgbà tí ó ti ìgbékejì náà kò sí ìkọjá náà ni kò ìkọjá tán kéyìn ó sì kọjú kó padà sẹ́yìn àmú tó bá ti kọjá tán ó ti kọjá ó ti kọjá ẹlòmíì ti kọjá tán ó tún wá padà sẹ́yìn eléyìí ni ò kò sí nǹkan tí ó sọ àmọ́ wọ́n sẹ̀sẹ̀ gbẹ́sẹ̀ kan ni tó kéyìn ó sì kọjú náà kò sáburú mẹ́ inṣàlá wa tí ó fún oúnjẹ tó di òkèèrè ní ọmọ ara hmm. ní kírun lọ ọmọ fẹ́ gba. iwájú ẹ àbí àárín rẹ pẹ̀lú sutura. ọmọ hmm. gbà láti ọmọ yóò gbà ọmọ mi lórí ti fún ọmọ ìmọ̀ ìyá rẹ ni. irú eléyìí ìyá rẹ lè gbé ó lè gbé ó lè gbé pọ̀ lórí irun àbí ọmọ fẹ́ kọjá ó lè fọwọ́ gbé kó wá gbé gba ẹ̀yìn rẹ̀ àbí bóyá irú ọmọ yẹn fẹ́ dì mọ́ màmá rẹ̀ bóyá ó ní ìkẹ́kẹ́ sí pẹ̀lú mẹ́ tí màmá yẹn ó fi náà ní kíkó gbọ́mọ ó lè gbọ́mọ mọ́ra kó máa kíhùn àbí ń kírun lọ́wọ́ kó sì dé pọ̀n tó bá jẹ́ pé kò ní fi áwòrà rẹ̀ kalẹ̀ níbi tí ó ti ń kírun wallahu a'lam

ó pẹ́gà kò dìde débi pé àwọn sàádé tán kírù lẹ́yìn ànábì wọ́n sì rò kúbí àkàkàmí ti ṣẹlẹ̀ yìí ìgbàtọ́ parí ìrùn wọ́n bá tún fánà pé yá Rasulullah àríkẹ́ ẹpẹ́ lórí sùjúrì kódà ti ni ó ní

tó bá fẹ́ rùkú yóò gbọ́mọ̀ yẹn kalẹ̀ tó bá fẹ́ rùkú àbúfẹ́ sùjú yóò gbọ́mọ̀ yẹn kalẹ̀ tó bá ti ń dìde fúra kàmì yóò tó gbọ́mọ̀ yẹn dání lórí irun títí ń lídìí irun fáwọn èèyàn so gbórú nǹkan báyẹn kò sàbúrú bẹ̀nu ṣe bó tẹ̀ yẹ pé kìí ṣe pé nǹkan tí wàá sọ pé à ah, òun máa ṣe àmọ́ tí kọ̀ǹdíṣàn bá mú wá kò sàbúrú bẹ̀nu ṣe islam ìyá gbọ́ ọmọ àbí bàbá gbọ́ ọmọ ńgbà tí ń kírun kankan yẹn aha kórè kọjá tọ́bọ̀ tábàlà yẹn bá débẹ̀ yẹn náà wọ́n lọ́wọ́ fọ́ àlọ́ sọ̀rọ̀ ká kàdé ibi tá a ti dúró àbí so uh, ó ní àfáàní wàtàhákọ́kọ́ àsútura belgidar níta pè ní sutura yẹn yóò ma wà establish yóò ma fìdí múlẹ̀ pẹ̀lú ogiri ogiri wa wájú báyìí pẹ̀sẹ̀ nídìí ká tó gbé sútura síbẹ̀ mọ́ ògiri ti tó ní sútura kú ni wal ostowana tàbí òpó wáyé pé ní mọ́sálásí tó lópo ni ẹ̀yà lè fi òpó yẹ kó fi ṣe sútura Wala asa almaguruzatin tàbí ọ̀pá ta fi gúnlẹ̀ kí yóò kàn mú ọ̀pá ní sí bí igi àbí ṣọ́ọ̀rọ̀ àbí nǹkan àjàṣà àbí kìíní kan kí yóò fi gúnlẹ̀ níwájú èèyàn tó yẹ pé bí ìta ibi tí èèyàn lè ti fi gúnlẹ̀ ni kò sáburú ń bẹ̀ warahilatin ya'riduha àbí nǹkan agùn bóyá èèyàn wà níta nǹkan agùn rẹ̀ ó gẹṣin ó so nǹkan tó so mọ́dẹ̀ yẹn lè dúró gẹ́gẹ́ bí sutura kó máa kírun sí ní ara wà ákàlù máa yíjú sí omítìlù máa akíra ti ráhàlì èyí tó kéré jù nínú nǹkan tó tó ní sutura òun náà ni nǹkan tó tó déédéé gàárì tá a máa gbé sẹ́yìn nǹkan agùn yẹn yàní sádìlì sí gàárì náà máa ṣe àkìkì ní ká máa gbé sẹ́yìn nǹkan agùn ẹ mọ̀ kó níbi máa ṣe ga tó nǹkan sáà fi ṣe sutura yẹn èyí tó dáa jù náà ni kó tó déédéé nǹkan yẹn kódà àwọn míì sọ wípé tí ò bá tó dédé nǹkan yẹn kò tí tó sùtúrà tó yẹ kí a sì bú jẹ́ pé àwọn àfáà ní ọ̀rọ̀ míì tó ń sọ lórí eléyìí àmọ́ àfáà ní pé máa yóò jíjẹ hùmí mọ àkíra tó ráhàn nǹkan tí ó tó fúnni fún sùtúrà òun náà ni déédé nǹkan tí máa bẹ lẹ́yìn nǹkan àgùn yẹn tẹ́bá wo háṣíà nísàlẹ̀ àfáà ní mọ àkíra tó ráhàn alhashaba allati yushtaddu ilayha rakib aw yastanida ilayha náà ni pé kíní bí pákó kan

tẹ́nìkan nu yín bá gbé síwájú ẹ̀ nígbà tí ń kírun déédéé nǹkan tó tẹ́ nǹkan tí máa bẹ lẹ́yìn nǹkan àgùn yẹn gàárì tá a máa gbé sẹ́yìn nǹkan àgùn yẹn fálí yusalli kó kírun sí nǹkan yẹn lára wàlá yubali kó má bá dààmú kó má dààmú mamarra min aw mamarra wara azali ìbéèrè tẹ́nìkan bí rẹ̀ lẹ́ẹ̀kan yẹn kó má bùkátà kó má dààmú ẹni tó bá kọjá lẹ́yìn nǹkan yẹn tó bá ti gbé nǹkan tó tóbi gàárì ẹ̀sìn yẹn àbí nǹkan tí máa bẹ lẹ́yìn nǹkan gùn yẹn síwájú kó má dààmú nípa ẹni tó bá gba ẹ̀yìn nǹkan yẹn kọjá ibi tí ó ti dààmú náà nìkan tó bá fẹ́ gba àárín rẹ̀ sí nǹkan yẹn kọjá wallahu a'lam so nínú àwọn àlàyé tí ó tún wà nípa sùtúrà yìí lápèjú ibá ṣe wà ní mọ́sálásì àfáà yìí ti sùn lọ ẹnìkan kírun lẹ́yìn rẹ̀ ń bẹ̀yìn ó lè fi ṣe sùtúrà ó lè wà lẹ́yìn èyí tó dáadì náà ní pé ká súnmọ́ wájú níbi ògiri níbi báyìí kò sẹ́nì kankan tí ó gbọ̀wájú èèyàn kọjá tí a máa fẹ́ kírun kéèyàn make sure kéèyàn dúró níbi tí ẹ pé ẹnìkan ò ti bùkátà tó ti gbọ̀wájú ẹ̀ kọjá àmọ́ alápèjúwe bóyá a ti kírun tán wọ́n ti tà lè mẹ́nìkan wọlé kò lè ráàyè dé irú bí báyìí ó wá fi ẹni ṣe sùtúrà kò sábúrú bẹ̀nu ṣẹ̀ríà Islam àwọn mímọ̀ sọ pé a ah, má kírun sí mi la òkú lé mi òkú wájú òkú nìkan ọmọ kírun sí mi ah, ah kò sí nǹkan tó jọrọ ẹnu ṣẹ̀rá islam èyàn lè sọmọ ènìyàn tí níwọ̀n àgbà tí ìbá ṣe fẹ́ni tí ó dìde kó mẹ́ni wallahu alam òrùpíká dómẹ̀ ẹni ọ̀rọ̀ yìí ètò àkàtúnṣe dédé ọlọ́nkó fún alára rẹ̀ ètò já ìṣọ́lọ́ mọ́sàlá foríjẹ́ ní kọ̀ọ̀kan wa assalamu alaikum àbí òun gẹ̀kí fún lẹ́yìn tó kúrẹ́sì mìíràn. olóòmù àti tẹ̀kbír àmá tóun bá wá gbàgbé nǹkan kan níbẹ̀ kò bá àrùn kò sí nǹkan kan òun ní ìtàn kan tí ó sì àmá gbogbo wa náà láàmà sí tẹ̀kbír pẹ̀lú imam gbogbo tẹ̀kbír tí imam bá ṣe ṣé dédé yín náà yẹn. nà tó wá jẹ́ nìkan ní kí gbogbo tẹ̀kbír náà ló mọ̀ sí. àti ò bá ṣe àwọn àfa àsọ yìí nọ́mbà tẹ̀kbír sẹ́rí ọ̀rọ̀ wàjìbátù sọ́láti ẹ̀ ìyàpẹ̀lú pọ̀ lórí ẹgbàtà bá kàtán ìṣàláwà sọmaráyì àwọn ẹ̀wọ́ ní pẹ̀lú ẹ̀rí oníkálùkù àwọn mọ́sàn pẹ̀pẹ̀ títẹ̀k bí ẹba ti pé mẹ́ta àbí mẹ́rin náà pé ni tí ó bá fi kalẹ̀ yóò so àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ ó wà zérí àwọn àwàjìbá yìí tán inshallah àwọn sọmaráyì lórí inshallah Wa alaikum salaam. Àkókò nípa pé ìlérí nínú gbólóhùn táwọn kàyọ́ pé wọ́n fi bọ́ bá ti ní agbára tó àlẹ́bí ní ń bàjá ni. Ibi gbólóhùn tí wọ́n sọ lẹ́ẹ̀ka yẹ pé ìlérí tó fi nu ọ̀rọ̀ yẹ pé àlẹ́bí ní bọ́ bá ti ní agbára tó àlẹ́bí ní kọ́kà bàjá ni lórí kọ́kà wà wípé bó ti gbọ́ ẹ wípé èyí ò bàjá. Ẹ tó dáná ló wáyé kásá, ok, now, sábà ní kó dá bàjá tó bá ti lágbára tó ẹniyẹ wá lágbára jùlọ kí ni wà sí okay okay ó pé kó bàjá ní àbí so irú ẹlẹ́yìn kó wá máa bàjá lọ okay ìtumọ̀ rẹ̀ pé bí ọ̀rọ̀ àdìsí bá ti wá hmm. ní pé òun pé kàlẹ̀ okay pé kó bá ti wípé àdìsí ọba rẹ̀ okay pé Ipé wọ́n bá ti ní agbára tó wọn. Ok, ká máa fi kún. Ok, ìkàtẹ́ ń sọ yẹn. Ok, ok, ok, kí mo gẹ́ẹ̀sì ọ̀rọ̀ yín. So, falè ká tí wà bí, ká sọ pé kó bàjà. So, ìdáwọ̀ arínú pé pẹ̀lú gbóòrùn wọn pé èèyàn gbàgbọ́ yé pé bọ́ bá ti ní agbára tó. Ipé bọ́ bá ti ní agbára tó pé òun wọ́n sọ orí ẹ̀yọ́ wá dì. Ok, ẹjá gbọ́ ọ̀rọ̀ نعم tó ẹ sálọ mi lọ́rọ̀ lórí rẹ̀ ẹjá gbọ́ ẹjá gbọ́ mọ̀ràn àtàfàànà náà ìtumọ̀ ọ̀kan lúgbọ̀n yẹn nílẹ̀ yìí arákùnrin kan gbà pé ní kó máa ń sọ gbóòrò ẹ̀kọ́ ní ẹnìkó pa àgbà yìí lórí kó pa àyà pàdé fún àpá àti ìdílé àti wàlé pẹ̀lú sọ̀rọ̀ fún àpéṣọ̀ nípa ẹ̀kọ́ ní gbọ́dọ̀ kan bẹ̀rẹ̀ pé ní kó pa àgbà yìí. so uh, in a nutshell in a nutshell ikí malam kabiru sọ ní pé kò ní ìdí ká sọ wípé tó bá ti lágbára tó àbí káàkà sọ wípé fáliyù kan ti lù ṣùgbọ́n ṣe bá gbogbo nǹkan tá nǹkan àlàyé ń wá lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àá ṣàlàyé nípa pé à nǹkan báyìí báyìí ni a wà sàlàyé nígbàtí bí a nílò bí ó ti àgbáyé wa ìtumọ̀ àlàyé táwọn táà ń ṣe fún wa o kó bàjà a lè torí pé a ń kírun anábì ká bàjà àwọn ń kírun yẹn ẹni yẹn a bàjà débi yóò fi wá àfẹ́ẹ̀tì ìrun títí wa náà so ó necessary ká sàlàyé yẹn fún wa sábà ní tìlú yẹn kan máa ní kan sàrọ̀ kí ló tàbí ní kó bàjá sáàkọ́ pé kópa ìbálàyé náà kátùlù nínú èdè lárúbáwá ó túmọ̀ sí pé pípa àyà rírẹ̀ kọ́ ni àlàyé náà láti ṣe àwálìyè kọ́ sí ìwòhú kó bàjá ni kí sí pé kópa ni ní ibẹ̀ yẹn so kò ní òrùka burú wà mẹ́ta bá sàlàyé ìbàjá yẹn lẹ́vù tí ó dé pé kò ní ìbàjá débi wípé yóò fi wá já irun títí àbí yóò fi wá kó nǹkan mí àmì ayẹbárun rẹ̀ àmọ́ alákòlò àánú pé àgbọ́yé ni ẹfẹ́ sọ̀rọ̀ gan náà ok ibi tó jìnà sí kí ni iye kí ni lédè lẹ́kùn gidi náà túra sí ẹni wípé àti túra sí ẹni kí ló bí o ẹni bí ti bẹ̀rẹ̀ lédè mílẹ̀ náà wà kẹ́kọ̀ọ́ yá lọ sàlẹ̀ báyìí. ṣé ibi lẹ́yìn wa ibi lẹ́yìn lè gbé tí ó ń bí tó wà ní tó wá ìdíje bíi pé ẹ̀yìn lè kọjá bẹ̀ ni àbí kí ni lẹ́kùn dáàbò bẹ̀ láàrin kí kí n kí pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀ náà láàkà mẹ́jẹ́ kí n ṣàlàyé ìbéèrè yẹn kí n dáhùn rẹ̀ briefly àmọ́ gbogbo ẹ̀ láàkà nínú tíra yìí insha Allah tí a bá ṣe sùtúrà ìyẹn gbọ́dọ̀ súnmọ́ sutura yẹn in tí ó wà láàrin ẹni tí ń kírun sí sutura kó má ju bí three feet lọ ìbúwọ́ mẹ́ta yẹn pé tó bá wà ní dúró in tí ó wà láàrin rẹ̀ sí sutura yẹn kò ní ju bí ìbúwọ́ rẹ̀ mẹ́ta lọ ẹ̀rí pé ìbúwọ́ mẹ́ta yẹn téèyàn bá forí kalẹ̀ àmì téèyàn bá wà ní dúró tó yẹ pé gáàpù tó wà láàrin rẹ̀ tí ò ju bí three feet sí sutura yẹn lọ yàrá téèyàn bá forí kalẹ̀ yóò wà òkè fún kò yẹ kéèyàn jìnnà sí sutura yẹn ìyẹn gan náà ẹ̀ náà ìyẹn gan ni ó mú ni láti lè kọ di ẹni tó fẹ́ irú ẹni tó ń kírun tó wà níbi tí àfa wà yẹn tí sùtúrà wà níbà irú ẹni bí a sọ pé kò sí sùtúrà kò tẹ̀lé ẹ̀kọ́ tó wà ń pa pé àyàn sutura sùtúrà a máa súnmọ́ sùtúrà ẹni ni so that ẹnìkan kò fi ní rí ààyè wájú yẹn kọjá ṣùgbọ́n bẹ nínú àwọn àfà sọ èyàn lè fa ìlà lásán látòjúwe èyàn lè máa kírun nísìn ó wá rí kìíní kan bóyá bí ìlà àbí pé kan kó àzùn wípé sùtúrà òun yẹn àwọn mi ò gbà sí tiẹ̀ wọlé hadith kan wá báyẹn but wọ́n láti tiẹ̀ kò fi ẹsẹ̀ nílẹ̀ ọ̀fun so tó yẹ pé èyàn bá wà nínú àwọn tó yẹ pé ó gbà wípé ìlà ó lè jẹ́ sùtúrà ẹni so irú ẹni yẹn ó lè lórí nǹkan báyìí kìíní kó fi ṣe sùtúrà ń kírun ibà irú nǹkan jẹ́ sùtúrà lọ́kàn tẹ̀ pé sùtúrà ti tòun ni so lọ́wọ́ bí síbi tó wà nìkan nì ti jẹ́ kí ènìyàn ó kọjá lẹ́yìn náà irú ẹni tó wà ní sàlẹ̀ lọ́hùn yẹn tó wà ń sàlẹ̀ lọ́hùn yẹn tí ó sì sùtúrà ohun ò ẹni ló fẹ́ kọjá bí báyìí kọjá kò dí lọ́wọ́ wallahu alam àmá ìbẹ nínú àwọn onímọ̀ tí mo ti gbẹ́lẹ́nu wípé à kò sí distance ohun tó fẹ́ kírun ní wọ́n ni kó súnmọ́ sùtúrà rẹ̀ àmẹ́ni tó fẹ́ gbọ́wájú ẹ̀ kọjá yẹn kò sí distance kankan tí lẹ́sìn kankan tó sọ wípé à tó bá ti tó gáàfù báyìí kó má gbàwájú ẹ̀ kọjá ipe yìí tó dáa jù náà ni pé kéyìí má gbàwájú ẹni títí ọ̀ gbogbo bí gáàfù yẹn bá ti wà tó arínú àwọn onímọ̀ tí wọ́n sọ yìí wallahu alam ká tó parí báàbì bọ̀rọ̀ sùtúrà náà sì láti tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́ba àlàyé tó wáyé ní orí ẹ̀ insha allah subhanaka allahumma wa bihamdik an la ilaha illa